This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. ọmọ yìí náà kò ti gbélé wọn mọ́ ọ wà ní Kwara Polytechnics ń gbà yẹn ó níbi tí ń gbé lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ àbí àwọn kan tí wọ́n gbà sílé bọ̀ tí máa ń lọ lé ní ẹ̀kọ̀ kan torí mo ní ọ̀nà méjèèjì la fi sí gbọ́ o òun fún rẹ̀ lọ́wọ́ àròjọ́ fún mi o pé kí ni kóhun ó ṣe ọlọ́run wá lọ kí bàbá bàbá bàbá rẹ̀ àmọ́ tí bàbá yìí náà jẹ yóò ń gbọ́ òun mo rò pé núsà bí bọ́yá tí ń wí fún pé padà wá padà wá tọ́mọ̀ yẹ́ gbọ́ ó ní jọ òun dé ni bàbá bá ń fàdá léhun òun bá sá nísìn léhun náà títí tí àwọn èèyàn náà fi wá gá ẹ́sì padà lẹ́yìn rẹ̀ òun sì mọ̀ pé agbára àwọn ọ̀káhùn òun ló bí bàbá tòun ọmọ yìí náà sì ti ọmọ ta níbẹ̀ ní pólì ìdàgbé <laughs> sọ ọmọ tí èyàn ọkà kì mẹ́lẹ̀ tí òun wá sá ìbéèrè tó wá béèrè nù ó ń gbọ́ wá délé tó wí àwọn yókù rẹ̀ kí làwọn wí fóhun ọnù ẹni o sì rí jihadu ó sì ń sá wàláì so kíni <laughs> ó bá pé wọ́n ni ọkọ́kọ́ so ogboro ilé ní ọjẹ́ kí ọ̀rọ̀ kìtàbù jihadi se pàtàkì lásìkò yìí àtàwọn tí wọ́n fẹ́ gbọ́ jihadu ń bẹnu islamu o jihadu ti jà ń bẹnu kíni ń bẹnu islamu àmọ́gbọ̀ oní tó máa díjà ẹ̀kọ́ wo sì láàfí jà tààlà máa bájá kọ́dà tààlà gbọ́dọ̀ bájá gbogbo ẹ̀nìlànà ń bẹnu sẹ̀rí islamu pẹ̀lú ẹ̀rí nínú ọ̀rọ̀ ọlọ́run àti súnnà tàbí muhammad sallallahu alaihi ta'ala eh, ọlọ́run jẹ kí a jù kò ní sí eh, sunday tí ó tẹ̀lé ta'ala a lè kitabul jihad in tí òfin ní sí dárùsù níjọ mẹ́jọ eh, ẹni tó bá ní interest náà a gbé dárùsù lọ bò míì ni a máa ń ṣe sẹ́mínà lọ́dọọdún mọ̀lítákọ̀ lọ́dọọdún láti wo ìta bá sọ láàrin ọdún kan pé kíní tó ń dà lúrú tí a yẹjú rẹ̀ eh, last year tánkẹ̀ náà láti ṣe àti máa ṣe ládẹ́ta tẹ́lẹ̀bọ̀t tánkẹ̀ láti ṣe nìsìn ẹnìyàn ní kọ ráyè ní saturday àti sunday àti jọ méje àti jọ mẹ́jọ ní majima òsúnnà eh, university of ilorin tọ́píkì wa lọ́dún yìí ni alhiwar kí ni mọ́kífù islam ń pa ká ní ìwárù ká ní dialogue àbí kásá rí ìyàn kásá gbúrùn kankan pa àyàn kásì sáré máa sọ tí ọ̀dá ń pa rẹ̀ náà ni àbí bàbá jẹ́ fẹ́ bára wa fẹ́sẹ̀ fanfà kílẹ̀ kọ́ kílẹ̀ kọ́ tí islam gbé kalẹ̀ ń bẹ̀ inṣáàláwò tààlà àti pé àwọn onímímọ̀ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n wà dáwà lẹ́kọ̀ọ́ táwa náà ní àǹfààní àti béèrè tàbá fẹ́ béèrè torí yẹn ni òfin ní sí dárùsùn bí ọlọ́run jẹ ká tún jùgbà mí lọ hádá wallahu adam na'am látàárọ̀ bí báyá bí asiri sá bí asiri normally wọ́n dẹ̀ ma ń provide in táwọn èèyàn jẹ bágbára bá ṣe ma insha Allah ta'ala àmẹ́ntọ́ bá ní tí wọ́n ma jẹ nílé tí wọ́n lè mọ́ ní mẹ́ kó mú kẹ lọ́wọ́ jazakumullahu khairan ọlọ́run kó bá wa san àwọn sheik wa lẹ́sìn dáadáa láfikún kan tí. ẹlẹ́kùn ìbéèrè mi ni pé ǹjẹ́ tí òkú bá kú ṣé iṣẹ́ eré tí ọmọ rẹ̀ nìkan bá ṣe òun ló lè bá ni kódà lè jẹ́ pé òun lọ tọ́ ọmọ ẹlòmíì tọ́mọ ẹlòmíì yẹn wá ń ṣe iṣẹ́ dáadáa ṣé iṣẹ́ tí ọmọ rẹ̀ nìkan tó bá tọ́ yẹn nìkan náà lọ lè bá òkú ni. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ìbéèrè yìí ò but mo rò pé a lè dáhùn rẹ̀ bẹ́ẹ̀ na bọ́yá ń tẹ́ fẹ́ ni pé annabi sọ̀rọ̀sọ́lọ̀m ní ìdàmá tàbínú adama ṣe ń tẹ́ fẹ́ wí nánú ok in kọ́tọ̀ àmàlùhú ìlàmín 30 ànábì ní bí ọmọ ànábì adama bá ti kú kò síṣẹ́ míì fún mọ́ tí wọ́n ma rìkọ́ọ̀dù fún àfiṣẹ́ mélòó mẹ́ta nínú iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ni ànábì ní ọwọ́lẹ́dùn sọ́ọ́lẹ́hún kí lànábì wí yẹ́dẹ̀rú làhù bẹ́yàn bá fọmọ rẹ̀ sáyé jẹ́ ọ̀sàdúà fún kò ní bà ànábì ní wálẹ́dùn sọ́ọ́lẹ́hún ọmọ tó dáa tí wọ́n ń se kíni torí ọ́dà pé ń tẹ́ gbọ́yé ni pé bí abáza ti fọmọ dáadáa sáyé iṣẹ́ ọmọ bá lọ àfikọ́mọ̀ yọ́ mọ̀ se tí ọmọ bá bàbá rẹ̀ àwọ́lẹ́dùn sọ́ọ́lẹ́hún yẹ́dẹ̀rù láhù in particular anábìnibí bá ń bẹ lọ́hun fún yọ́mọ̀ sí kíni yọ́mọ̀ bá ẹ̀rí wá wà tó pọ̀ pé kọ́dà béèyàn ọmọ èèyàn rí bọ́bá sàdúrà fún èèyàn yọ́ bá bí ọba jẹ́ báwọn èyí tí ò nídìí kéèyàn sẹ́sẹ̀ lọ lé kí là ń kíjà náà Eh, kí là ń ṣe ń bí sọ̀látùl jánásà àdúà ni ṣé ọmọ òkú nìkan ni ó tò tí ó kírun sí lẹ́yìn <laughs> èyí wọn nídi káẹsẹ̀ wọnú tíra púpọ̀ bẹ́yẹn bá ti mọ̀ pé ìtumọ̀ jánásà ni pé Allahumma ighfir lahu <laughs> Allahumma irhamhu gbogbo ẹn tó bá sàdúà fún òkú òun ni number two Assalamu alaikum tula. Ìbéèrè tèmi ni pé mo gbọ́ níbi tẹ̀sírì yìí kan tẹ́sọ pé tó bá dùjálè kí ẹjẹ́ pé àwọn méje kan bẹ tẹ́ pé wọ́n kọ́ máa wọ pé ẹpọ́n máa sí gàgà bò wọn ẹpọ́n máa wà nínú bògì ẹwà sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bọ̀dígbàtẹ́ ma bèèrè sígbà tí ò ní sí àyíwò àfáà ìti bèèrè ń jẹjọ náà pé hadith annabi sallam ní sab'atun yudhilluhumullahu yawma la dhilla illa dhilluhu annabi ní tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama òrùn mú ju òrùn tayé yìí lọ yes bó ti lè wá lè tó olúwọ́ wa kírẹ́tì bògì ìbìtẹ́nì kankan kò sí gì kan tí yóò sásábẹ́ gí àbí ẹ sásábẹ́ bògì ilé but ọlọ́run ọmọ ma kìrìyètì kí ni kan fáwọn ọ̀ràn èèyàn méje níta nàbí wí náà bí wọn ti wá tóbi tó àwọ ọ̀mà se pé èèyàn méje o ìran èèyàn méje ìran èèyàn méje yí wá in millions wọ́n lè lọ in thousands allahu adam àmọ́ kí wọ́n tá ti múra bọ́ bá kó sínú kan ran méjèèjì nínú àwọn ọ̀ràn méjèèjì yìí àfá béèrè ń jẹjọ náà ààrẹ ni pé rọ́jùlùn kọlùbùhù mọ̀álẹ́kùn bilmasajid nínú riwaya kan ìdákàrọjà minhu hatta yahuda ilẹ̀ ọkùnrin kan ọkùnrin kan gbogbo bí tí hadith àbí kùránà bá dìdí bá ti lọ́kùnrin kan ọgbọ́mìnrin náà wí o annisa'u shaqa'iqur rijal ìyẹn ni pé èyàn kan bayaka túbẹ̀ èyàn kan kọlùbùhú mọ̀álàkùn bil masajid tó yí pé ní ọkàn rẹ̀ bígbà ta so mọ́ masalasi ni tafsiru rẹ̀ wá pé ìdáhárajà minhu hatta ya'uda ilẹ̀ pé bọ́bá jáde kú ní masalasi nìsìn tó kásù bá tán yọ́ mọ̀ retí pé ah, àìlò tí tó ni kìí se pé wọ́n tí wọ́n pẹ̀rún tó tún pé àìsẹ́ à nìsìn la kí àhá ìta nẹ́bí ń wínú kú ọ̀nà wọn ra rẹ̀ wò sọ̀lọ̀sọ́lọ̀m ẹlòmí bọ́ bá gbọ́tán bá pèrún bí tí tí ń sọ̀rọ̀ lọ gbọ́tán sí ń gbádùn ọ̀rọ̀ yìí lọ́wọ́ yọ mọ̀ pò sí pèsò tí a tó ní ẹlòmí sí wọ́n ń bẹ tó pé ní bí mọ̀ádínú bá léètì ìṣẹ́jú kan pé sí bàbá lónìí ó yẹ kán ti pèrún ọkàn jẹ ń bẹ ní kíni ọkàn jẹ ń bẹ mọ́sálásí ni alimamu nawawi tí a bá lọ kashari wa hadithi yínú sọ̀hí ulimamu muslim alimamu nawawi ni kọlùbù ma alákùn bil masajidi kò túnmà ń yà náà ma fil masjidi o pé a kọ́ra masalasi láwá ń sún kọ́lahul imamu annawawi pé gbójí ma tí ọ ma ṣẹlẹ̀ ní pé ngbàtẹ́nìkan a pé o lè ma sún masalasi kọkàn rẹ ma sí mẹ́ o ríbò mi sùn wọ́n sì gbọ́ láyé pé àbírò àwọn stúdẹ́ntì nísìnyí tó pé ìdájí mọ́sálásí ni hóstẹ́lì pé ẹ̀sá mọ̀sún mọ́sálásí ń gbàtẹ́ nílé ó lè mọ́ bọ̀ wí àdífì kọlùbù ma lákún bẹ̀lẹ̀mọ́sídí ó lè mọ́ se gíní ó lè mọ́ apply sí ìyẹn sì lè mọ́ sún mọ́sálásí kò pé ní ọkàn rẹ̀ ń bẹ ní mọ́sálásí ní gbogbo تصدق بيمينه حتى لا la ya la hatta la ta'lama shimaluhu ma anfaqat yaminuhu àwọn tó lè ní pé bá wá lè ṣe èrè rẹ̀ nù annabi sallallahu alaihi wasallam ní ẹni tó fẹ́ búyàn ní nǹkan ọwọ́ apá mọ́dé bí pé ọwọ́ ọ̀tún àtòsí rẹ̀ in tó bá fọwọ́ ọ̀tún fún yàn owó sí onímọ̀ ọwọ́ tí ẹ̀ náà ni o ọwọ́ ọ̀tún rẹ̀ àti kíní àtọwọ́ òsì rẹ̀ ní tó bá fún yẹn lọ́wọ́ ọ̀tún bọ́wọ́ sí se súnmọ́wọ́ sí tó yẹn kò ní mà á ń bèèlè ẹni tí ọ wà dó ń ta pé ẹwà èlò tí ẹ ní kíníhun ọyẹ ẹ padà wá ń jọba yìí ọba ti wá lọ pàtíyàn bá lè gbìyànjú rẹ̀ ẹgbẹ́ alkùnrán alkarimu náà kílọ rẹ̀ fún wa pé yá ayyúhal ladina amanu látúbù tìlú sadaqatikum bilmanni wal adha kalladhi yunfiqu malahu ri'a an-nas inú aya tó ṣáájú rẹ̀ qawlun ma'rufun wa lówó alkùránì ní ọ̀rọ̀ tó dáa qawlun ọ̀sàn ju sọ́dákọ̀ tó ń yẹ ti bá rò ha àdá ju sàárà tó se tó fi nira tí lọ yà ẹ̀tí anẹ́wò ohun tẹ́nẹ́nu <laughs> àdánù tó ilé ni nínú àwọn ọ̀ràn iná alfa àsìkò nígbà wa kaka méjèèjì bọ̀ kaka kan sí wọ̀rọ̀jù láàrin tàhábá fìlà àwọn méjì tó pé ní torí tọ́lọ́un ni wọ́n fi ṣe kíní ni wọ́n fi fẹ́ra ara wọn wọn ò torí ayé wọn ò torí tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ara wọn wọn ò torí òṣèlú àmá ń torí pé tí nǹkan fi ń fẹ́ràn lámọ́ yí ni pé in se tọ́lọ́un rọ àwọn ẹni báyìí náà inṣá allah nábi ní sábàátún yóò yóò mẹ́lá zílà ilá wàláhù jẹ́sàkùnà gẹ́lẹ́ bí bẹ́ẹ̀ tí ẹnìkan last week nípa ansálámà síra ẹni nípa ansálámà síra ẹ̀yìn pé tí wọ́n ti ń ta sálámà sí òní dáhùn ló so ẹ̀sìn ní kí a máa da ká máa sálámà sàn ló so pé wọ́n bá tábà sálámà sàn wọ́n ní ká máa sálámà sàn kọ́ so pé ẹ̀yìn ẹ̀yìn ṣe kókó ló fẹ́ di ọlọ́wọ́ sànú wa ẹni tó bá bá tiẹ̀ débi pé bẹ́yàn bá sálámà sí tó ní má sálámà sí mímọ́ ó ti yọra rẹ̀ kó nù jọ sálámà nù kò nídìí kíyàn sálámà sí ma àmọ́gẹ́bẹ́ àti wí ní jẹjọ bí bá ń dákẹ́ tí ọ̀ dáhùn ẹ̀yẹn ma dá sí ní lọ́rùn àmọ́ bá ti wá ní masálámà sí mímọ́ o Ẹjọ́ ẹni tí ó jẹ àwẹ̀ tí ó jẹ lágbára àti gba àwẹ̀ wọn padà ó fẹ́ san fídíà iye àwẹ̀ tó jẹ bóyá àwọn tí wọ́n máa ń lóyún àbí ó bímọ mọ́dàmọ́ báwọn gbogbo ògbà táwẹ̀ ọ̀kan yẹn sáà ọ̀kan máa ń bá kan máa lọ́wọ́ náà ni bí ò bá wà nínú oyún yóò sì wà náà mọ́ títọ́ tọ́ ṣe ó sáà rí pé òun fàyẹ̀ díbí kọ̀ láti san àwẹ̀ yẹn padà ṣé irú tọ̀ òun tó bá fẹ́ san fídíà yẹn náà mo fẹ́ nǹkan ibi tó ń rú mi lójú níbẹ̀ náà ni ṣé bóyá ó jáwé mẹ́wàá nísìnyí ṣé yóò lọ wọ èèyàn mẹ́wàá láti ṣe fídíà fún ni àbó lè kó gbogbo ẹ̀ fún èèyàn kan ṣoṣo. èyí tó rú ẹ̀yìn lójú nù àbí tọ̀ àwọ̀ wàá sọ kọjá ibi tó rú yín lójú mo ti sọ ń kan láàárọ̀ yìí náà fẹ́ tó bá wà ń bẹ́ mo sọ rú ọ̀rọ̀ yìí láàárọ̀ yìí níbi ìyàwó kan tí mo lọ fatiwa yẹn oúnjẹ ẹjọ́ kọ̀ọ̀kan tí ọba fi gbà rẹ̀ èyí ń lọ́wọ́ lọ́pàá se obìnrin mí gẹ́bà fà àti wí èmi ní ọdún mẹ́ta but mo rò pá àwọn dr akóredé àbẹ́nìkan dámi lóhun níbi tí mo ti sọ náà pé èyí tó jọ ọdún mẹ́ta lọ ń bẹ̀ èyí tẹ́ mímọ̀ lọ lọ́dún mẹ́ta ó lóyún lọ́dún yìí in fún ọmọ lọ́yàn léyìí tí ń bọ̀ ó tún ti lóyún ní èyí tó tẹ̀lé wọ́n á léyìí tó jù báhùn lọ ń bẹ̀ òun làfáà náà wíì pé kò ní gbáwẹ̀ fọ́dún mẹ́ta àbójú bẹ́ẹ̀ lọ ní títorí pò ti gbọ́ fátíwá pé ẹbí kọ́ máa fún yẹn ní oúnjẹ ni fẹ́ntọ́ bá fẹ́ gbọ́ tí ọ̀fẹ́ tẹ̀lé fẹ́ẹ̀nú rẹ̀ ọ̀rọ̀ yìí ibn abbas wí lóòtọ́ rọ́bíọ̀lọ́hù tààlá anhùmá àmáwọn alfáà lọ́tọ̀ ní tí ibn abbas wí ọ̀tọ̀ ní táwà ń gbọ́yé inú tí ibi tẹ́ ti rí ka in details òun ni tíra ńláńlá ni tí sheikhu na muhammad ibn othemin baba ibn othemin se tí wọ́n ń pè ní asharhu al-mumti' ala zadi au sharhi zadi al-mustaqni mọ̀rọ̀kẹ́ volumes mẹ́tàlá àbí mẹ́ńlá ni kíyàn owó bí wọ́n ti sọ̀rọ̀ àwẹ̀ ń bẹ́ inú àwọn tí mẹ́ríkà tó jẹ́ details ni tó in details bàbá ṣe rìsáàjì wọ́n sì establish ẹ̀ pé ibn abbas wíbẹ̀ lóòtọ́ àmọ́ tí ibn abbas ń wí ni pé lẹ́yìn tó bá san àwẹ̀ tán in certain cases yóò tún fún yàn lóúnjẹ kẹsẹ̀kẹ́ ibn abbas ní kó fi rọ́pò àwẹ̀ wọ́n ni torí pé àwọn cases ní ìbẹ̀ tí èsẹ pé ìwọ́lọ́lọ́ yọ̀nda fún fàmọ́nkánà mẹ́kún maridon awala safari ìwọ nísìn ọ̀mọ̀rídù ò sì wà lásàfárì alkùránì ní bọ́bá rẹ̀yàn àbọ́wà lórí ìrìn àjò náà obìnrin tí ó lóyún tó ìpíkọ̀ lágbára àti gbà sẹ́mọ̀ pé ààrẹ náà nú àmóbìnrin tó lóhun kan fọmọ lọ́yàn sóhun lọ́rẹ̀ ẹ́ bọ̀ tí ń bẹ̀rù pé oúnjẹ yóò ní tó ọmọ yìí jẹ àbí wọ́n ní orílẹ̀ yìí tó bá jáwẹ̀ tí è se ń torí ààrẹ ara tí ẹ̀ torí ààrẹ tí ọmọ àbí torí ẹnìkan bọ́ bá gbáwẹ̀ tán yóò tún wá fún ìyàn ló ń jẹ tẹ̀fsí rubinus emeni àtọpọlọpọ àwọn alfa torí náà ọ̀rọ̀ yìí se ń ta lè gbára lé pé wọ́n ní a máa fún ìyàn ló ń jẹ máa gbáwẹ̀ lóyún ẹ̀hún fọ́mọ lọ́yàn ẹ̀hún tún ti lóyún ọdún mẹ́ta ọdún mẹ́rin ọmọ musulmi ọ̀wà ní gbáwẹ̀ àwọn ìyá tó bí ẹnì kọ̀ọ̀kan wa i'm sorry to say this but òdodo ni pé generation wa yìí àwọn tó bí wa àwọn ọ̀gbọ́rú fàtíwà yìí ẹlòmí ìgbìmọ̀ mẹ́wàá nù <laughs> àbí kò sì jẹ́ àwẹ̀ kán tó fi lọ bọ́lọ̀ àfi tó bá jẹ́ pọ́yọ́ jẹ mẹ́fà torí pọ́wà ní pọ́pẹ́ ń se nǹkan kóṣù méjì mọ́kànlá yóò tó pé yóò ti wá bí ó ti san èyí ń báhùn ẹ̀kejì wá ní pé ká padà sínú pìlẹ̀ nínú alkùnrin kẹrìmù gan ọ̀rọ̀ tí ibùn àbáṣì nísìn the best ta lè sọ ń pa rẹ̀ ni pé ó ní kí ni ó lójú mélòó ó lójú méjì wá padà sínú alkùnrin kẹrìmù ibn abbas náà ló túnmọ̀ wà alàlàdínà yóò tí kú na wẹ́lọ́wọ́ tafsirò ayà náà òun náà ló tù ta ni ibn abbas pè ní alàlàdínà yóò tí kú na wú ó ní àṣẹ́ìkìl harim àgbàlagbà tó gbọ́ ara tó ti bá ní títorí pé ìran ọ̀nà mẹ́ta lalkùránil kẹrí mú ẹni àwọ àlá èjì kí ni dájọ́ tàwọn méjèèjì ìtúnmẹ́ ní pẹ́ ni ọ bá rẹ̀ ẹn tọ́ bá rẹ̀ àbọ́wà lórí ìrìn àjò kí lọ́lọ́n ní káwọn méjì ó se fàídà tún min àyá min òhòr ọlọ́run lóhun ògùn wọn láàwẹ̀ o ọlọ́run lóhun òsé kíní ọlọ́run ògùn àmọ́bà rẹ̀ ibá ti lọ àbó ti kú lórí ìrìn àjò tó ti délé rẹ̀ fàídà tún min àyà min ọkọ̀ sírò yí ọjọ́ tó fi gba àwẹ̀ kó se gíní kọ̀ san padà lẹ́yìn ilé ni àyàwá ni wàhálà lẹ́dínà yóò tí kú na hó fídíyà tún tọ̀ áàmù mẹ́sìkì ìyẹn nípa wọn kan bẹ tí wọ́n èé sá láàrẹ tí wọ́n èé sì se gíní tí wọ́n èé sì so nírin àjò oníbìnà àbáàsì wá tú pé àwọn ní ẹni tó se pé kìí se ààrẹ orí ń fọ́ mi àbí ọ wà lọ spítù ààrẹ àgbà ìtumọ̀ eléyìí ni pé ààrẹ tó wà permanent ààrẹ méjì náà ni àjẹ́pà ààrẹ kan bẹ àbíkámọ̀ wulẹ̀ pé láàrẹ ká pé ní inability ajizu pé kò lè gbà àwẹ̀ kí lọ́fàá òun ni pé ọ̀rẹ̀ àìwá lè àìlágbára àti gbàwẹ̀ yí ọ̀kan bẹ tí ó wà temporary òun ni kùránì fi nífà àìdà tó ń eléyìí ọ padà lọ bọ́ bá ti lọ ọkọ̀ ọ̀sán rẹ̀. tọ̀ ẹni títí ò ní lọ́ngọ́ ngbò ní ọ̀sán irú àpèjú ìtìbùn àbáàsì mú wa kọ̀sẹ́ni tí ó dàgbà débi pé ogbó òjò gbàwẹ̀ mọ́ táwà níbọ̀yá ọba dọdún tí ń bọ̀ wọ́n gbanú ṣe wọ́n ma gbádùn rẹ̀ yóò tún ma wọ́sì sí ni àbẹ́ni ó se pé bọ́yá kánsà sorry ọ́sà ní dàmú rẹ̀ tí ó sì wà curable irú àwọn eléyìn ẹ̀rí pé àwọn tí ò ní jẹ́ wọn gbáwẹ̀ ó se kí ni ọ wà permanent ẹni títí ẹ bá ti nígbà kan tí ó lọ aya is very clear fa'idda tún min ayyamin uhor bàbá tí ẹ̀gbọ́n kan mí ma yàtọ̀ pé kìíyàsù lórí maribu àti kíni aláṣàfàrí ọ̀sá ni ma rìnrìn àjò gbogbo gbésí ayé rẹ̀ ọ́sá gbélé ńjọ́ kan fàídà tó ń mẹ́n àyà kò sí ní ma rìn ọ́n gbogbo ọjọ́ ayé rẹ̀ ní kùránì fi ní fàídà tó ń káwà wò nínú ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí olóyún àtẹni tí ń fọ́mọ torí kò síbi kan tó dákọ̀ ẹni tí ń gbọ́mọ lọ́wọ́ o kìyásù ni o bàbá wá láàfẹ́ ṣe kìyásù rẹ̀ inú ran mẹ́tẹ̀ẹ̀ta yìí ta ló lóyún àtẹni tí ń gbọmọ lọ́wọ́ jọ káwà náà sí ẹ́ ṣe yọ́ ma lóyún títí ayé ni ẹ́ yọ́ ma fọ́ ma lọ́yàn tí ìtúnmẹ̀ nípòun náà lóyún gbà kan kò ní lóyún gbà mí bí ó ti rẹ ilé yìí tí ò ní rẹ ń gbà mí bẹ́lẹ̀ yóò ti rìnrìn àjò tí ò ní rìnrìn àjò má àwọn tí wọ́n súnmọ́nù kọ́rà bàbá ní ká wò kìyásán alamadakarahu alkur'an alkari torí náà ìmọ̀ràn tèmi òun ni pé èyí tí ó súnmọ́ jù pẹ̀lú alkur'an àtọ̀rọ̀ àwọn alfáà tí wọ́n túnmọ̀ ọ̀rọ̀ ibn abbas lọ́nà kíní kejì ni pé olúwògbọ́n kò sì mọ́ ẹni tí ń gbọ́mọ lọ́wọ́ ní ààwẹ̀ àmáwọn náà láǹfà ní fa'idà tún min ayyamin ukhur adha wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in